torí ẹ̀ nínú ẹ̀sìn àwọn míì àwọn gbàgbọ́ pé ó lẹ́kọ̀ọ́ tó ọkọ̀ ó níṣẹ́ tó ṣe tí wọn náà fi padà gboyè prophet ó ní ẹ̀kọ́ tó níṣẹ́ tó ṣe tó fi padà gboyè apostle bí ìgbà tó ṣe pé wọ́n káàdì jíjẹ́ ànábì jíjẹ́ ìránṣẹ́ ẹ̀yin náà sì ti máa gbé. gbogbo ní ti ma lórí irọ́ kí ló ọmọ jẹ ọmọ jẹ torí ẹ nínú Islam tí lé ilé mọ́mù kan tó bá bá àwọn rẹ sọ̀rọ̀ kútọ̀ ọmọ tó kọ́ nílé mọ́mù mọ́ ọ́n ti dà nábì báyìí a kí wa lọ́wọ́ ẹ̀ dà nábì pé ẹ̀ mọ́ ká mọ́ á sọ ìpè eléyìí o laqad irtadda 'an al-islam ó ti fi islam sílẹ̀ nítorí pé ó ti takò al-Qur'an ó ti takò sunna anabi muhammed sallallahu alayhi wa sallam àwọn ẹ̀rí tó múnádóko tó fi hàn wá pé òpin àwọn anabi anabi muhammed sallallahu alayhi wa sallam pàápín àwọn aránṣẹ́ ọlọ́run tí ó sì anabi tí ó wà lẹ́yìn rẹ̀ tí ó sì aránṣẹ́ tí ó wà lẹ́yìn rẹ̀ àṣẹ tó bá jẹ́ bẹ́ẹ̀ gbogbo ẹni yòówù tó bá fọnà pera rẹ̀ lánàá bí lẹ́yìn anabi sallallahu alaihi wasallam àbọjánu pera rẹ̀ ní ìrànṣẹ́ lẹ́yìn anabi sallallahu alaihi wasallam kí náà máa pè òpùrọ́ ńlá òpùrọ́ ńlá náà máa pè anabi sallallahu alaihi wasallam òun ló pé jù nínú àwọn èèyàn òun lẹ́yìn àpọ́nlé jù lọ́dọ̀ nínú àwọn èèyàn kí ló dé torípa Ànábì sallallahu alaihi wasallam gbogbo àwọn ìpele ìpele ìpele jihad kò sí ìta Ànábì sallallahu alaihi wasallam tí kò pé kò sí ìta Nabi òsè láti pé àtìpá Ànábì sallallahu alaihi wasallam ọjàgun sójú ọ̀nà ọlọ́run ní pàápàá ìjàgun sójú ọ̀nà ọlọ́run ọjàgun sójú ọ̀nà ọlọ́run ní pàápàá jíjagun sójú ọ̀nà ọlọ́run nígbà tá wípé ń bẹ nínú àwọn èèyàn tó ṣe pé táwọn bá láwọn jagun sójú ọ̀nà ọlọ́run fa innama yujahiduna li anfusihim la lillah níṣẹ́ làwọn ṣe jihad nítorí ara wọn nítorí tọ́lọ̀ gẹ́gẹ́ bí ẹni tí ń jagun kó lè bá jagun kó lè bá dáàbò ẹbí àbí jagun kó lè ogun gbogbo àwọn fi àwọn ẹsẹ ni tí ń ṣe jihad nítorí tọlọ wọn ń ṣe jihad nítorí àpò wọn ni àbánabi sallallahu alaihi wasallam ńṣe ló ń ṣe jihad tiẹ̀ sójú ọ̀nà náà nípa àpà ṣiṣe jihad Ànábì sallallahu alaihi wasallam láti ìgbà tọ́lọ́ sì ti ṣe ní ìránṣẹ́ rẹ̀ ló ti bẹ̀rẹ̀ jihad kò sì yé ṣe jihad títí tí kò fi pa láti ìgbà tọ́lọ́ ti ṣe ní ìránṣẹ́ ló ti ṣe jihad kò sì yẹ ṣe jihad títí tí ọlọ́run ọba tó ga tó gbangba tó fi gba ẹ̀mí rẹ̀ tó eléyìí ga púpọ̀ tí wọn bá wo wọn náà lè dẹ́kun ṣe jihad láti gbà kan dé gbà kan lọ́ba rẹ̀ ah ebe yìí lẹ́tí máa kọ̀ fáwọn èèyàn kíkọ́ yóò ṣèbàjẹ́ ebe ẹ̀ ọ́ ti rẹ́ ráyìn ẹ̀ rí i pé bẹ́ẹ̀ lọ́mọ èèyàn ṣe rí i tẹ́ máa ń ka tẹ́ máa ń ka ìtàn ìgbésí ayé ẹlòmíì fún ẹ kọ́dọ̀ òní fẹ́ bìlì ní tẹ́ máa sọ nípa àbẹ̀rẹ̀ ìgbésí ayé rẹ̀ pé bó ṣe nígbìyànjú tó bó ti ṣe lórí kòkòrò kẹsàn-án ọlọ́wọ́ bó rí ìdíjókòó sí ṣùgbọ́n nígbà tí ó bá fi kú ẹ bá rí pé ń yóò rú ṣúgà nù ẹ bá rí pé ń yóò rú ṣúgà nù wọ́n dà kọ́ rẹ̀ pé ẹja lọ bá lábẹ́lẹ́ kékeré yìí igba ká bàbá eléyìí ọ̀mọ̀dà àmúfẹ́sì máa ọlọ́mọ so ẹ ra èèyàn míì bí wọn lati rí nù ẹlòmíì kọ láti bẹ̀rẹ̀ ìgbésí ayé rẹ̀ títí tí fi kú ní tó fa tó tó jókòó tó fẹ̀sìn ọlọ́run balẹ̀ ìyànjú lórí bí islam ò lọ wájú ìyànjú lórí bí islam ò lọ wájú nàbí láti náà ti ṣe ní títí di náà يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر إليه أوايا تسوك على سكيج فنبي محمد صلى الله عليه وسلم آية تسوك على فنبي صلى الله عليه وسلم هو من سورة العلق اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم إليه جاء آية مام طلع بقص قال لنا القرآن نيرا ما دام النبي صلى الله عليه وسلم تسقوني تجوري وليلي ọ̀sálábàápàdé ẹni tí kò sálábàápàdé irú rẹ̀ rí báwo lòun náà ti ṣe wá débi tí mo wà báwo ló ṣe mà pé bẹ́ẹ̀ ni mo wà ní kòtò tó ṣe pé náà àpáta ló wà lápáta tó ṣe pé kò rọrùn fèèyàn láti gòkè lọ́bẹ̀ tọ́lá bá lọ mẹ́ta fàálì àpáta pé rọrùn kọ́dọ̀ yẹn ọmọ gbogbo làánà bí ṣe ń dénú kòtò sallallahu alaihi wasallam sòkẹ́ni kàmí tí yóò ṣe pé aráàlú wọn ni tó ti gbọ́ information nípa pípẹ́ ní máa wà ọkàn yọ sílẹ̀ jìjì sọ̀rọ̀ pé yíyọ ọlọ́run rẹ yíyọ ọlọ́run téèyàn bá lérò pé ẹnìkan bọ̀ wá ẹnìkan bọ̀ wá báyìí tó bá yọ síyàn lójijì bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ nǹkan máa ṣẹlẹ̀ síyàn jáì kọlọ́mọdé ara ìdá ní ìsìtú bá wà nílé tó wà nílé tó jẹ́ pé àjà tààtì lọ́wà àjọ ọgbọ̀n lọ́wà ṣebí tó wá wà yẹn ọ̀farasẹ́kọ̀ọ́ fáwọn èèyàn ni ọ̀fẹ́ kọ́ ọmọ pọ̀ wà ń bìkan òjijì lẹ́nu kankan yọ sí ọ kò sì kan lẹ̀kùn tó fi wọlé kì í sì kó ju lẹ̀kùn lọ́gbà wọlé tó bá má tà irọ́ lásìkò torí ẹ ìwà nàbí sallallahu alaihi wasallam téèyàn bá tiẹ̀ máa pa nǹkan tán rẹ ó yẹ kó pẹ̀lú ìrẹ́ nínú history ayé ànábì Muhammad sallallahu alaihi wasallam yá ànábì wa náà wọ́n ń challenge pẹ̀lú ìdí but nǹkan kan ò sí parí nù òdodo náà ní Islam àtànàbí wa délé yìí anabi wa sọ fún ìyàwó rẹ̀ nítorí àwọn ìyàwó rere nìyàwó àwọn ìyàwó rere tí fi ní lọ́kàn balẹ̀ tí ìdání lọ́kàn àwọn ìyàwó rere tí fani mara tí ìtì ní dànù àwọn ìyàwó rere tó lọ́rọ̀ rere lẹ́nu tí ìsà àwọn bọ́ǹbù ẹnu ìyàwó ní à Ọlọ́run ní fìyà jẹ ọ́ tí wọn lọ máa ń ra àwọn ọ̀lẹ lọ́wọ́. ọlọ́mọ fálà yìí ló ń jẹ ibi ọlọ́mọ sọkọ ẹbí pọ̀ ọlọ́run ní sẹ́rù mọ́ ìyàwó rere nìyàwó yàtọ̀ sí ìyàwó tá a gbé níta ní kankan bá ìṣẹ̀lẹ̀ kékeré ní kí bí wọn náà lọ padà dé dákun tó kún jáde rẹ yọ rẹ mú lọ nìkan ó di ó fún ọ títí títí ebi wọn náà ló ti padà dé dákun gbàgbé nìkan. ìyàwó ànábì sallallahu alaihi wasallam kò rí bẹ́ẹ̀ eléyìí túmọ̀ sí pé ara sábàbí tí ọlọ́run fi gbà pé káwọn èèyàn máa fẹ́ra wọn òun náà ní asákàlì kẹ́ẹ̀lẹ́ ríbi farati kẹ́ẹ̀lẹ́ ríbi tẹ́tì máa rí báàlì ọkà àmọ́ tó bá gbé ìta gbóná inú ilé náà tún mọ́ru sẹ́wọ̀n kọ́ dájú pé èèyàn ọ̀gá ìpínpín òkúkú kọ obìnrin lẹ́nu. àti ìta gbóná kí ló kí ló yóò ṣe ọmọ tuntun ní gidi o hàn ló tutù wọn bá ń gbogbo ẹgbóná janjan inú ilé náà òun náà tún ní òun ti hó wọn wá sí omi gbóná sí ọ lórí orí àbí òyìnbó yóò owó ènìyàn o owó ènìyàn gbà tó yà ń dọ̀ ọ́ láàmú gbádùn máa wò ta ní abẹ́rẹ́ ìjà mọ́ tani wọ ṣòkòtò náà àwọn obìnrin ló wù ọ́ tani tó ṣe pé kọ́mú ló ń gbé jáde ló wù ọ́ ṣẹṣẹ sì ti máa pé wọ́n ní ìyàwó tá a fi jó fẹ́ kí ni ọba lọ ìran ni ọba lọ ṣùgbọ́n náà ti mọ̀ pé rádíkà lọ fẹ́ òtí ìyàwó fẹ́ ẹni tó ṣe pé bọ́ bá ń gbọ́rọ̀ káàbọ̀ ibi tó bá ti fẹ́ ṣàlàyé òní kò dúró ná ọ̀rọ̀ yíyí òun síwájú kóun tó fa sìgá. wọ́n bá gbọ́dọ̀ sí fa kínní pé máa rẹ lọ ni ó sì ń lọ ara rẹ náà ní pa náà sìgá ìsìn ní pa pé i'm getting you right ah. pé ètò ló ń gbé pọ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé àwọn tó lẹ́sìn ní Khadija radiyallahu anha kìí ṣe nǹkan méjìlá Ànábì ti torí rẹ̀ fẹ́ bí ibà ṣe é pé ọ̀hún sí Ànábì sallallahu alaihi wasallam pé ó ní ọ̀já àtẹlẹ àpè ọpọlọ rẹ̀ tẹ̀wọ̀n ètí ìṣẹ́sìn gbà tó fẹ́ ọpọlọ rẹ̀ tẹ̀wọ̀n débi pé kálukú ní sojú kòkòrò láti fẹ́ ní Mẹ́kà obìnrin tó gbọ́n ni kìí sàmùkú mẹ́kọ̀ọ́ ìdí ni táwọn Ànábì sallallahu alaihi wasallam fẹ́ ìgbà tí islam sì dé tó máa ń sọ fún ẹ nínú history obìnrin wo là kọ́kọ́ ẹjọ́ kọ́kọ́ gba islam kí ni dáhùn rẹ̀ khadija radiyallahu anha khadija wa sọ kútúbà ìfà Ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n Ànábì ni dẹ́tẹ́rọ́ni dẹ́tẹ́rọ́ni zẹ́mẹ́lóni zẹ́mẹ́lóni ẹ̀dá sọ̀bọ̀mí lórí torí vision ẹni tó mọ orí ìmọ̀ tó ń rí ẹ dá sọ bọ̀mí lórí torí bẹ̀rẹ̀ kẹ́sì máa wọ nǹkan ọ̀ àkọ́kọ́ tí màláìka jìbìrì lọ kọ́ wa bá nàbì Muhammad sallallahu alaihi wasallam kọ́ wa bá aláwòrán màláìka kọ́ wa bá aláwòrán èèyàn ni àìsí sọ pé tí ó bá wa bá nàbì sallallahu alaihi wasallam ní gbogbo twenty three years tí fi wa bá nàbì sallallahu alaihi wasallam ó máa ń gbé àwọn sàábé tá à ń pè ní dẹ́híyá alkalbi ìmàgbé wọn. ṣùgbọ́n ní rírí kejì yìí tí ọ̀pẹ síta lákọ̀ọ́kọ́ eléyàn làkọ́kọ́ gbà tá a nàbí kọ́kọ́ rí màlẹ́kà Jibril lórí bọ́lá ti ṣe dà. nígbà tí ànábì ni wọ́n daṣọ bọ́ lórí màlẹ́kà wa yọdé látòjú sẹ́mà láwùrán bọ́lá ṣe wá dáa alábi sọ pé mo rí màláìka Jibril lórí àwòrán bọ́lọ̀ ti ṣe dáa tó ṣe pé ó kún gbogbo ọ̀kan èrí ojú sánà màláìka kan ní bá dùnmí rẹ̀tí fẹsítàwà alágbára ni mo wá rí ó ní ìyẹ́pọ̀ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan lọ́nà ọgọ́rùn-ún mẹ́fà. tọ́ ọwa ó gbogbo ọ̀kan èèyàn orí ojú sọ́nà mà wọ́n á kò sí bíbá ló ṣe fẹ́ tóbi tó tọ́ bíbá ló làwọn dá mà báyìí kò tóbi tó àgbẹ̀ torí pé òun fò lójú mà òun tí tí náà àwa sì mọ̀ pé wa olódodo tó anabi wa sọ pé ńgbà tó ń rí mala al-ufuk gbogbo ọ̀kan ni màlẹ́kà Jibril là kún èèyàn rojú sánmà mọ́. ìgbà kejì ìgbà kejì tí anabi sallallahu alaihi wasallam tó tún rí màlẹ́kà yìí lórí bọ́ọ̀lù ṣe dá onígbà tó lọ nìkan gbé anabi wa sí sánmà. walaqad ra'ahu nazlatan ukhra 'inda. Sidratul Muntaha níbi igi tó ṣe wípé níbẹ̀ ní ògbóngbò bí tó ga jù ibẹ̀ lọ́lọ́run ti ti ní kí ànábì orí màlẹ́kà Jibril lórí bọ́lá ṣe dá nígbà kejì gbogbo tí màlẹ́kà Jibril fi mú ànábì dé sámà tó fi mú ìrìn àjò tó fi mú dé sámà kìíní sámà kejì sámà kẹta sámà kẹrin títí dé keje kò tí ì rí lórí àwòrán bọ́lá ti dá àyàfi lórí àwòrán bí ṣe máa wá. bàtà dèdì ìdí igi tó ga tó ń bẹ níbi tó ga jù yẹn kí màlẹ́kà Jibril lọ́wọ́ wà lórí bọ́lá ṣe dà tẹ́lẹ̀ ìgbà méjì tí anabi torí Jibril ọlọ́niyà igi halmudẹ́tẹ̀ bóòlù sọ àmọ̀ kó náà kó sámà yìí àwòrán ló gbé wá bá nígbà tí wá bóòlù sọ kó ìwà náà ni tó o bá wọ dànsíkí ìwà náà ni tó o bá sùn wọ bùbá ìwà náà ni ṣẹ́ẹ̀tì ńkọ́ ìwà náà ni ọba àwọn jàlábíyà ìwà náà ni òdefìlà òdefìlà ìwà náà ni owó bàtà owó bàtà ìwà náà ni kíláàsì bá a pé ìwà ojú rẹ ojú rẹ láfi dán lópin ìgbà tójú bá ń ṣiṣẹ́ ojú láfi dán àmọ́ àwọn afọ́jú ìfọwọ́kànrẹ ẹni làwọn máa fi dá yàmà táfọ́jú bá ti lè bọ́ ọ lọ́rí pẹ̀lú ògbó ọlọ́run gbogbo tó bá tún bọ̀ ọlọ́kọ̀ bá jẹ́ ọdún mẹ́wàá yóò sọ pé lágbájá torí pé ńgbà tójú fọ́ ojú inú tiwọn ọ̀hájì ìgbà tí ojú ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n á ṣiṣẹ́ ojú inú fọ́ torí ẹ̀ lè yọ ọmọ owó nǹkan ní ọmọ ṣàlàyé ṣé òní tá a sọ fọ́ kù so yọ ọmọ aranjú sọ́ọ̀tún wọn mọ torí ojú inú ti fọ́ torí ẹ̀ ọlọ́ni yá ayyuhal muddaththir apè ìwọ́tọ̀ daṣọ borí o kí èso orúkọ ìròyìn mi lórí ipò tánàbí wà ń gbà táwọn kókò kọ ipò pọ̀ da aṣọ borí lọ́wọ́ eléyìí tó túmọ̀ sí pé kò sínú ọkọ̀ tá a máa òsìsì ní ọkọ anabi sallallahu alaihi wasallam tó a sọ pé muhammadu almudaththir kí ni jẹ́ bẹ́ẹ̀ àbí muhammadu almuzammil kí ni jẹ́ bẹ́ẹ̀ mo rò pé yẹ wa òsìsì ní ọkọ anabi wa muhammad sallallahu alaihi wasallam pé almudaththir àbí almuzammil bí ká kó o ṣe sọ láti ní nísìn wàá yọ ayyuhal musalli ìwọ́n tó ń ṣe sọ láti lọ́ba àdókò rẹ̀. Hmm? ya ayélujára sọ́ọ̀ìm wọ́n tó ń sọ síyàmù yìí sódò kọ́rẹ́ ni condition that time ń bọ̀ wá ló kọ́ wá tẹ́sí fi gbogbo ma tí to bá tún pè wọ́n ní múdà yìí kan náà wọ́n torí tẹ bá sọ pé múdà ọ̀yẹ̀ ká sọ pé kí ni múdà yẹn muzamil fa abẹ́ <laughs> ẹ̀gbọ́n múdà ni tọ́ àní lórí lórí skéèlì kan náà ni mudaththir yóò bá sọ pé kí ni múdà lọ́wọ́ lẹ́yìn wọ́n tún lọ ní múdà ṣéwù múdà ṣéwù wọ́n tún dàrú muzamil nígbà tó bá sọ pé múdà ọ̀yẹ́kẹ́ ló sọ pé kí ni múzà kò sínú kọ kò sínú kọ táàgbé muhammadu mudafir rárá kọ́ńtà ẹ̀ndẹ̀ àṣẹlélẹ́yìn dídé kó bẹ̀rẹ̀ sí ní ṣe ìkìlọ̀ eléyìí lọ́lọ́run tó sọ ànábì di rasul sẹ́rí iqra bismi rabbikal ladhi khalaq tá a kàdé àyà márùn-ún fi ṣe lánàbì ìdí ni kọ́lọ̀ tí ọ̀rọ̀ màlẹ́kà sí ní sí màlẹ́kà sì wá jí sí ọlọ́ọ̀fù ṣùgbọ́n màlẹ́kà ọ̀sọ́ kọ́kọ́ sọ fẹ́ni kankan ẹ kíyèsí o wọn ò sọ kọ́kọ́ sọ fẹ́ni kankan ṣé tó bá sọ fẹ́ni kankan sọ sẹ́lọ̀ kọ́ sẹ́lọ̀ ìdí ni nígbà tí wọ́n ń ṣe ìyàtọ̀ láàrin anabi àti rasul wọ́n sọ fún wa pé anabi oní gbogbo ọkùnrin nínú àwọn ọmọ anabi adam tọ́lọ̀ ń bá rán màlẹ́kà sí ajẹ́ pé àwa tọ́lọ̀ ń rán màlẹ́kà sí àti jáde màlẹ́kà yìí sì wá jíṣẹ́ ọlọ́run ìgbà tó wá jíṣẹ́ ọlọ́run fún un láì jẹ́ pọ́sọpọ́nà ní kò jíṣẹ́ o wọ́n jíṣẹ́ ọlọ́run fún wọn ò kọjẹ àmọ́ ìránṣẹ́ ar-rasul gẹ́gẹ́ bí eléyìí náà ọkùnrin ni nínú àwọn ọmọ ànábì àdà ọlọ́run rán màlẹ́kà sí ó sì jíṣẹ́ tó lọ́n fi ran fún un ó tún wá sọ pé ọlọ́run pa láṣẹ kọ́kọ́ máa jẹ́sẹ̀ wọn ìyàtọ̀ wọn ni pípani láṣẹ ká jíṣẹ́ àìpani láṣẹ ká jíṣẹ́ ó túmọ̀ sí pé ànábì wọn kàn pa láṣẹ kó jíṣẹ́ ni ṣùgbọ́n tó bá finú fẹ́ dọ̀ jíṣẹ́ yun kò tí ì yọ kúrò ní ànábì di. rọ̀súl torí pé rọ̀súl ò ní jẹ́ rọ̀súl àti kọ́ ma ọlọ́run o. ó túmọ̀ sí pé ìbéèrè tí mo wá jáde pé ókè tí èèyàn bá jà a sì ti ṣe kí wọ́n láǹfààní rẹ̀. wọ́n rò pé wa pé wa sọ kankan fún látọ̀dọ̀ lọ àmọ́ lọ́wọ́ ti ṣe wọ́n láǹfààní jíjà ó ọlọ́wọ̀n ọ̀bẹ kó tú ẹlòmíì sí àbí bẹ́ẹ̀ kọ́ lẹ́yìn ọmọ àwò àhà ìdáhùn rẹ̀ ni pé ànábì tí ọlọ́wọ̀n ọ̀pá láṣẹ kó jíṣẹ́ o ọlọ́wọ̀n ò sì kọ̀ fún kó jíṣẹ́ tó yẹ wa wọn kàn pa láṣẹ túláàsì kó jíṣẹ́ ni ṣùgbọ́n lọ́wọ́n bó òfin ibìkan kan kọ̀ fún kó jíṣẹ́ ètò túmọ̀ sí pé ntọ́gbọ́ọ̀lù ó lè sọ́fẹ́ lòmìnir but sísọ tó sọ fẹ́ lómi yẹn kìí ṣe pé túláàsì ni kò sọ yẹ́n ló sì jẹ́ pé ńgbà gánà bí sallallahu alaihi wasallam tí màlíkà Jibril wá bá tó zọ pé iqra bismi rabbika alladhi khalaq khalaqal insana min 'alaq iqra wa rabbukal akram alladhi 'allama bil qalam 'allama màlẹ́kì ọ̀sọ́ pọ́nà ń pa láṣẹ kọ jẹsẹ̀ ṣùgbọ́n bàtà rẹ̀ dìde ọ̀sọ́ àbí ọ̀sọ́ ọ̀sọ́ fún ìyàwó rẹ̀ ìyàwó rẹ̀ tó mú lọ sí ọ̀dọ̀ Waraqa ibn Nawfal wọ́n ti tún history yẹn wọ́n ti tún sọ ó túmọ̀ sí pé anẹ́bì wọn kan pa láṣẹ kọ jẹsẹ̀ ni ṣùgbọ́n kò sí nítorí kọ́ mọ́ sọ kò sí nítorí kọ́ mọ́ sọ fẹ́ lómi ṣùgbọ́n wọn pa láṣẹ kọ jẹsẹ̀ yẹn ní túláàsì àìsọfẹ́ nìkan kan túmọ̀ sí pọ́sẹ̀ lọ. tẹ̀lé ìjẹ́bù ti ṣe jẹ́ mọ́. tọ́ yẹ iye olùmọ̀ dẹ̀tẹ̀ kóun fẹ́ ẹ̀ǹdẹ̀ eléyìí lọ́sọ̀ ànábìrì rasul. ẹ̀ríkọ́lọ́ ni dìde kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣèkìlọ̀. ìyẹn ni pé ní ìsìn ọlọ́run ti pa aláṣẹ kọ́ máa jíṣẹ́ tọ́lọ́run bá fi ránṣẹ́ sí. eléyìí lọ́sọ̀ di rasul. tó dáa sọ àwọn ànábì pọ̀ ju àwọn arúsùlù lọ àwọn ànábì pọ̀ ju àwọn àránṣẹ́ lọ a sì ti mọ̀ pé gbogbo ìránṣẹ́ ànábì nítorí pé gbogbo ìránṣẹ́ ọlọ́run amọ̀lẹ́kàsì ó sì jí sí ọlọ́run fún sẹ́wọ̀n pé mbẹ́ ó ti ṣe déédéé pẹ̀lú ànábì nítorí òfin wa lé ẹni pé wọ́n pa aláṣẹ kó jí sẹ́wọ̀n torí ẹ̀ gbogbo ìránṣẹ́ gbogbo rọ̀ṣọ́ọ̀lù làbí yìí àmọ́ kìí ṣe gbogbo ànábì ni rasul torí gbogbo ànábì dúró lórí pé wọ́n ti ṣe ọlọ́run fún wa ṣùgbọ́n wọn ò pa wọn láṣẹ wọn ò ti sẹ́yìn. ọlọ́ni kọ́ńtà ẹ́ńdẹ̀l dìde pọ̀ bẹ̀rẹ̀ sí ní ṣèkìlọ̀ kí ló dé tó fi jẹ́ pé kìlọ̀ lọ́lọ́run bá ti síwájú ọlọ́run sọ pé kọ́ọ̀m fẹ̀fẹ̀ ṣe dìde kọ́ ọmọ fáwọn èèyàn ròdùn fara o ìbàjẹ́ tẹ́ bá ká kú ètò kàn ní káwọn èèyàn máa ṣe rere tẹ́ bá ti lè ká ìbàjẹ́ kúrò ètò kù ní káwọn èèyàn máa ṣe kíni kọ́ máa ṣe rere. èèyàn kan wà tó ẹ̀kọ́ kò lè má mu sìgá òun sáà máa fẹ́ bí bí kíkákù ọwọ́ àlẹ́ nù gbogbo ìgbà náà ni ṣùgbọ́n tó wàá bá mi lọ́kàn jẹ́ ni kíkákù àṣetọ́ ni ló máa lò sìgá yẹn. ẹ wá ban sìgá pé kò gbọdọ̀ tún wọ kọ́ńtìrì tì í má sẹ́kù gbogbo gba ọmọ àrìn lọ sọ́dọ̀ àti títí máa ra sìgá pé ẹ tí ìrọ́gbọ́n dá sí kínní náà dì sí ẹ tí ìrọ́gbọ́n dá àrọ́gbọ́n dá sí ṣé ewé káwọn kó sínú bíbá báyìí àwọn nu bíbá sì ra ilé sùn tí nǹkan máa pààyàn wọn bá rẹ bàbá mi kọ́ ọwọ́ máa hùn <laughs> torí pé tí ọ̀nà àbàjẹ́ bá ti dí kò sí tàbí ṣùgbọ́n pé àwọn èèyàn fẹ́ ṣe dáadáa torí ẹ̀ lè ṣe jẹ́ pé ìkìlọ̀ àtọ̀ sí dáhùn àti yín ẹ̀kàn ní àmọ̀ pé yẹn lọ sí ìdíkó ṣe dáadáa ní àníkọ̀ bàjẹ́ fún kọlọ tí ọmọ ọmọ tí ó so kó ní ọmọ ajá lè so kámugbó ọmọ ọmọ gbó ń so abẹ́rẹ́ ìgbà máa lóhùn tí ọmọ gbóhùn ń so táwọn kan ní pé sọ́ọ̀lì sọ́ọ̀mù máa ṣe sọ́lá máa ṣe sọ́yà àbí òye wa aha ṣé dáwà wa àbí jẹ́rú kì dáwà jẹ́rú ni ẹ torí pé Islam ó sọ pé ẹ̀kọ́ bàjẹ́ ẹ̀sìn pé yẹn sì di dáadáa ẹ̀yin wa má abala kan ṣọ abala kan lẹ̀ bí ẹjọ́ wọn sòkòtò ẹsẹ̀ kan nì wọn ní ẹ̀wọ̀n kejì ni ó ní mọ̀ ń kájú so mọ̀ ń kájú àwọn ẹ̀dá àti bàbá yẹn pé nǹkan kan ṣe mìíràn pé nǹkan kan ọba sí ọ ìwọ ń ṣe nǹkan torí pé tó mú yàn gbé sókùtù ẹsẹ̀ tí nǹkan kan ọba ṣe ń gbọ́ òun ṣe nǹkan tó bẹ́ẹ̀ náà ẹ tó apá kan dápá kan sí ọwọ́ àná sì dá ó sì ti jẹ́ irú lọ. tọ́ tó lè bá yé wa ọlọ́ni wọn lọ bẹ́kẹ́fẹ́kẹ́ bẹ́ẹ̀rù olùwà ẹlẹ́gbàá nípa ọmọ gbé ọgbọ́dọ̀ gbé nǹkan mí gbà yàtọ̀ sí Allah bẹ́ẹ̀ náà sì ni gbogbo mùsùlùmí wà kó tó di pé nǹkan dàrú mọ́ wọn lọ́wọ́ tí bẹ́ẹ̀ lọ pọ̀pọ̀lọpọ̀ ní ìsìnkè sọ ọlọ́run bá ni wọ́n ń gbéga mọ́ ẹnìkan lè jẹ́ pé ṣéwù rẹ̀ kan ní ń gbéga ṣéwù yẹn lè tún kú ó lè má ti kú tó bá mọ́ ṣéwù rẹ̀ ti tọ́ ara wọ́n sọ pé Ibrahim yas ẹlòmíì ti tọ́ ara bẹ́ẹ̀ ni wọ́n ní karamọ́ ọ̀dí ọlọ́wọ́ tà á lásì fún táyì sọ wọn kókò sọ pé àánú àbí òye wa <laughs> nígbà tó dùn bá ti pọ̀ oní ọ̀dí ọlọ́wọ́ tà á la kálẹ̀ ń sàdúrà so tọ́ba ti dárúkọ ṣé wà nínú wa ló ti yàgbé ara ibi ń bàdí kú ẹ́ bàbá là ń ké sí tọ́ba dárúkọ ọlọ́ yọ kàn máa ṣe bí tí wọn dá pọ̀ kankan ni ah, ọlọ́mọ sàwọn abẹ́ tó fi dé wípé ẹlòmíì tí bá sọ pé kọ́ fọlọ́n búra wàhálà òsètò láti fọlọ́n búra láì níye ìgbà lórí rọ mọ́tò wá sọ pé Ahmadu Tijani wá fi búra lórí kóòtù ọlọ́dọ̀ ah èyí fi kọ́ ṣéwù bura báwọn táwa ni ṣéwù náà irọ́ lásán tẹ̀ ń tẹ́ra ẹ̀ jẹ́ àwọn ẹni tí wù jámọ̀ kankan wọ́n á sọ wọ́n di bàbàrà ẹni tí ẹ̀mọ̀ bá yà ní jẹ́nu sàrí rẹ wọ́n á sọ di bàbàrà tọ́mọ wa dárúkọ ọlọ́nkọ̀ wa ní jámọ̀ kankan lójú wọn wa rabbaka fakabbir ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá rẹ̀ nìkan máa gbéga. wọ́n ní sáàmà túmọ̀ rẹ̀ sí máa gbéga ni àbámà túmọ̀ rẹ̀ sí máa sọ nípa gíga rẹ̀ èwo lẹ́ mú. ṣé máa gbé ọlọ́run ọba rẹ̀ ga ni àbí máa sọ nípa gíga rẹ̀ máa sọ nípa ah! gbogbo yín sì wàá fẹ́ẹ́ lè báyìí fẹ̀kẹ́ bẹ́ẹ̀ máa gbé gaàlì sẹ́mi pé tí àwọn ilé yẹn fẹ́ sá fún mi pé àà ọlọ́run ọba ló ga ju gbogbo nǹkan lọ kí wọ́n á ní gbígbéga tí wọ́n lè kún fún un àbí èyí wa ìtumọ̀ rẹ̀ ni máa gbéga kò lé nǹkan kan kún fún un àmọ́ yóò lé nǹkan kan kún fún wọn torí pé wọ́n gbé ọlọ́run ọba ga ó di ẹrú ọlọ́run ọba tó tọ́ àbí òye wa lédè lárúbá tó wá kó fẹkẹ bẹ́ẹ̀ gbé ga ni àmì èèyàn tó máa ní wọn gbé èèyàn ga àbí èèyàn gbéra ga ó túmọ̀ sí pé kò ju róńdó lọ ọba fẹ́ sọra rẹ̀ di kankara ìtumọ̀ gbéra ga nu tí fi jẹ́ pé síwájú parun èèyàn tí o ti tó gínìtì tó mẹ́fìn tó eléyìí ló gbéra ga torí pé kọjá mọ̀ kankan ọ̀wà ń gbéraga ó ń wú bí tòlótòló tó bá rà tòlótòló mú àgbà tó dùrọ̀ ń tó báyìí lọ ẹ wá wò ó ṣe wú ó sì wá kẹrẹ̀mẹ̀tẹ̀ ara rẹ̀ kojú títì ó tún lè máa fó bí èèyàn tẹ́wọ̀ gbà ah, kí ló máa láyà pọ̀ bẹ́ẹ̀ ni máa kojú kò dùrọ̀ ń tó báyìí lọ torí ẹ̀ lọ́sọ̀tì kan àmọ́ lágbàtọ́ ọlọ́run kẹ̀kẹ́ bẹ̀ẹ̀ gbẹ̀gà. máa gbé ọlọ́run ọba rẹ̀ ga báwo láti máa gbọ́ ọlọ́run ọba ga ọmọ sìn lò nìkan ni ò ní bá wórogún nínú ìjọsìn ó máa ṣàfọ̀mọ́ fún ò ní máa ṣe àfọ̀mọ́ fẹ́ pẹ̀lú ẹ̀ tó eléyìí túmọ̀ sí gbé ọlọ́run ọba wa ga mi gbogbo ti wá pàtì kọrí síbi tó ti sin náà ó túmọ̀ sí gbé ọlọ́run ọba ga nìyẹn. ọlọ́run bá sọ pé ayé alladhina amanu innamal khamru wal maisiru wal ansabu wal azlamu rijsun min amali shaytan fajtanibuhu la'allakum tuflihun àtọ́tí àti tẹ́tẹ́ àti gbogbo ń tẹ́ ẹ máa dá alẹ́ pẹ́ fẹ́ fi musa àti erékẹ́ ń ìdọ̀tí ni gbogbo ẹ̀ nínú sí àṣepọ̀n ẹ̀ jìnnà sí kẹ́lẹ́ bá a sórí rẹ̀ nínú kó ń gbọ́ ọwọ́ àlọ́ǹgbọ́ lọ́wọ́ bá ga gbogbo tọ́lọ̀ ní kọ́ mọ́sè ò ń ṣe èyí tọ́lọ̀ ní kò ṣe ọ̀rọ̀ ọ̀ ń sáfùn èyí tọ́lọ̀ ní kọ́ mọ́sè ló ń ṣe ọwọ́ àlọ́ǹgbọ́ lọ́ga ò gbọ́ lọ́ga rárára ò gbé ọlọ́wọ́ bá ga rárá ò ń fi ọlọ́wọ́ bá búra lórí rọ́ ò gbọ́ lọ́wọ́ bá ga rárá ọ̀ ń tan rẹ jẹ torí ẹ kò túmọ̀ sí kọ́kọ́ kan máa ṣe Allahu akbar Allahu akbar ó sì jẹ́ pé irọ́ tó pa aláwọ̀ àgbà sẹ́wọ̀n pé mi kúrọ́ irọ́ ló sì fẹ́ pa ọ́ so gbogbo eléyìí báyìí ó ń túmọ̀ sí pé ò gbé ọlọ́run ọba ga nínú gbígbé ọlọ́run ọba ga òun náà ní pé ẹni tó fi jókòó yẹn wọ́n pa àbúrò òsì wọ́n wá ń jókòó lé so gbọ́lọ̀ǹga nù ò gbọ́lọ̀ǹga ẹ̀wọ̀n báwọn ẹni mi ní sọ wọ́n fi kọ́ àbúrò òsì ẹnìkan ní ńgbà tó so é pé transliteration kì í ṣèdè lárúbá ńgbà tó

kò sínú pọ̀npọ̀lọ̀ǹgà kò sínú pọ̀npọ̀lọ̀ǹgà òrùka rẹ wọ́n tẹ Allah sí lára wọ́n á ń gbé wọlé ìgbẹ́ kò sínú pọ̀npọ̀lọ̀ǹgà gà mo rò pé ń yé wa gbogbo eléyìí ò sínú pọ̀npọ̀lọ̀ǹgà alukur'ani ọlọ́run tó lọ́n sọ̀kalẹ̀ láàrin twenty three years ọwọ́ agbélélẹ̀ gbèsílẹ̀ lẹ̀ pékinni bẹ́ńbẹ́ ìgbésórí ìgbẹ́lógbélé kò sínú pọ̀npọ̀lọ̀ǹgà tó gbogbo àwọn kẹtẹ́yìn fi ń gbọ́lọ̀ǹgà ọ̀pọ̀ púpọ̀ torí ẹ̀ wọ́n ti yá lọ́kẹ́fọ́kọ́ hẹ́l àwọn aṣọ rẹ ma àwọn aṣọ rẹ máa fọ̀ kọ́ ma anabi muhammed sallallahu alayhi wa sallam ń bá wí báyìí eléyìí jẹ́ kanu méjì tó wà fún àyà yìí pé àwọn aṣọ máa fọ̀ ma tafsir ẹlẹ́gbẹ̀dì ni ọkàn rẹ fọkọ́ ma o gbọ́dọ̀ sẹ́bọ̀ ń bẹ̀ o gbọ́dọ̀ sẹ́bọ̀ ń bẹ̀ méjèèjì náà ló ó túmọ̀ sí pé mùsùlùmí ẹ̀wù ó dọ̀tí mọ́ lọ́rùn wọn ni mo fi ju ni ọ̀bùn ni gbogbo oníkálukú tí ọ̀gá ya hun yóò rówó rọ̀ṣẹ̀ èló ni wọ́n á ń tọ́sẹ̀ tí yóò fi fọṣọ wọn fi ju bí tó ṣe pé rẹ̀ ọkọ̀ ìmú ó tún jẹun tán àti kú àtọbẹ̀ tó wà lára rẹ̀ tó wà wọ́n fi ń yíra pétọ̀ kò sí nǹkan kan bá kú náà ẹjẹ ẹjẹ kẹ tó sin mí. tó ń torí de eléyìí báyìí wọ́n fi yá bákà pọ̀pọ̀ kí wọ́n á dédé ìgbà tí wọ́n á ka kí ó tẹ́tí ń pè yín láàfà gẹ́gẹ́ bí sẹ́nu pé irú ogun burúkú tí òun rẹ̀ ọmọ jáde lára jàlábí àga díẹ̀ ló fi dín sí ti ẹ̀kú eégún bẹ́ẹ̀ bá ti fẹ́ gbé wọn báyọ̀ ọmọ sinmi tó sìn jẹ́ wọ́n á lóun ọ̀rá yìí ní díkìrì tó ń fi gbogbo òru ṣe díkìrì pẹ̀lú aṣọ ọ̀gùn lọ́rùn ṣe díkìrì bákan náà tẹ́lifíṣàn bá ti wá lọ lé kí wọ́n máa dọ̀tí adúgbò fọlọ́n pé wọ́n ṣe bẹ́ẹ̀ lágbọ́n bí láwọn agbọ́n bì kan láwọn orílẹ̀-èdè kan adúgbò pé wọ́n ṣe bẹ́ẹ̀ nàìjíríà <laughs> tí wọ́n sọ pé ọmọ tí ń ta kí o ẹ̀ẹ́dọ̀rí kíní kan ṣe àlùmáàjì rí kíní kan tí gbogbo aṣọ wa dọ̀